sallallahu alayhi wa alihi wa sallam níbàámu sí àdéhùn wa tí a ṣe lánàá pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lónìí àwọn ìwọ̀nba ìbéèrè ṣe àǹláǹfààní láti fèsì lélẹ́rí nínú àwọn durus halakọ́tù tafsir èyí tó àbẹ́lẹ̀ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá gbà wá láyé a lò àǹfààní ọjọ́ tòní tí ṣe ọjọ́ ìkásẹ̀ tafsiri ńlẹ̀ fún ti ọdún 1441 àbẹ́lẹ̀ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó mọ́sẹ̀ ṣe wá kò lórí dáadáa ní ẹ̀mí kátúnlé tẹ̀síwájú bí rahmatiyya rahman eléyìí kì í ṣe ìtumọ̀ òpin tafsir halakọtù tafsir ní markas dari sunna àkúrẹ́ bí tafsir al-qur'an ọmọ wáyé lóòrèkóòrè ní gbogbo yomul khamis jọmọ ẹ̀dógún mẹ́ẹ̀dógún àti gbogbo yomul arbi'a tafsir al-qur'an ọmọ wáyé bákanáà gbogbo àárọ̀ yomul jùmọ̀á tafsir ó máa ń wáyé àti yọmù sábt tafsir máa ń wáyé ní gbogbo ọ̀sẹ̀ẹ̀sẹ̀ inṣáàlá ta'ala àwọn béèrè tí ó wà níwájú wa kó rọrùn fún wa bẹ́ẹ̀ sì ni kìí ṣe ọ̀nà yẹn dáadáa gbọ́n wípé gbogbo òbéèrè tó bá wà wájú náà ni a lè fèsì sí ìlà ìkamal ọlọ́nìkan ni ọba tí ó ní pípé wọ́n bẹ̀ yí tí a bá ka ọ̀rọ̀ àwọn onímọ̀ lẹ́yẹ̀ a sọ tí àwọn onímọ̀ sọ ìtí a bá ti dá alẹ́ lẹ́yẹ̀ wípé a ò ní ìtàlẹ̀ sọ lérí eléyìí sì fààyè lẹ̀ fún wa láti béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ ẹ̀sìn míì pàápàá jùlọ àwọn àfà kí wọ́n tọ́ wa sọ́nà lórí ẹ̀ ṣùgbọ́n náà àwọn ìṣesí èyí tó kù díẹ̀ káàtó oníká máa béèrè béèrè ẹyọ kan lọ́wọ́ àwọn àfà bíi mẹ́rin mẹ́ta láti fẹ́ máa fi orí àwọn àfà gbára wọn tí àwọn olùmọ̀ ẹ̀sìn kí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàkẹ́ ẹni kọ̀ọ̀kan wa náà kún wọn lórí iṣẹ́ olóore tí wọ́n bá lè fi àsìkò wọn lẹ̀ tí wọ́n fi bá sí wà ní Ramadan yìí tí èyàn ò jẹ tí wọ́n tún sọ̀rọ̀ tó ń pariwo tí wọ́n fi gbogbo àwọn eléyìí tí wọ́n fi sílẹ̀ láti máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kò tún kó ṣe páwọn tí ó máa béèrè béèrè àwọn ọ̀nà tí wọ́n fi máa bèèrè bèèrè láti lè máa fi orí àwọn olùmọ̀kọlù àwọn àbí pẹ̀lú àníyàn àti máa dá fitna sílẹ̀ kí gbogbo àwọn tí a bá ń bèèrè béèrè kí a kí ìsára kọlọ̀wọ̀n bá kí ọmọṣẹ́ tó wà jáde gbogbo ń bẹ́ ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ń bẹ́ ń bẹ̀ tí nínú olúbèrè kò mọ̀ kí gbogbo àwọn àfáà súnnà ọwọ́ wọn kanra wọn nǹkankan ó pa ogun wọn papọ̀ ọwọ́ wọn ó kanra lérí dáadáa sàwọn béèrè tá a rí wípé wọ́n ti béèrè lọ́wọ́ àwọn àfáà tàbá ti rí níbi àfàgìlẹ̀ nígbà àwọn àfáà ti dáhùn rẹ̀ àtúndáhùn bẹ̀rẹ̀ yẹn ma àyàfi èyí tá a bá rí wípé

nídáhùn kan péré lára ò mùsùlùmí ọ̀làmọ́ ìyọjáka fún kódà bí èèyàn níyàwó tó jẹ́ christian ni oníyọjáka tí ọ̀ minal mùsùlùmí ó ní ọ̀rọ̀ tí a fọ́ abdullahi bin abbas radiyallahu anhu tí wọ́n sọ ni kèfèrí àbí ọ̀sẹ̀bọ tó kú lórí ẹbọ before kí islam ó tó dé ìdájọ́ rẹ̀ ó náà ní pé ọ̀sẹ̀bọ ni torí pé kí islam ó tó dé islam ti ń bẹ kì í ṣe gbígbà tán nẹ́bí sallallahu alaihi wasallam tó dé ní islam tó wà islam ti ń bẹ ìjọkọ̀sọ ọlọ́run ọba ti ń bẹ ti pẹ́ kó tó rí pa nẹ́bí sallallahu alaihi wasallam tó túnmọ̀ pé islam ti ń bẹ ńlẹ̀ sáájú kánàbí ò tó dé ṣùgbọ́n níbàmú sí béèrè oníbèèrè àwọn èèyàn mí ń bẹ tó ṣe wípé ìpèpè Islam kò dọ́dọ̀ wọn rárá bó ti wùlẹ̀ kọ́ ma àwọn òtí ẹ̀ ní tán pè ní Islam ìgbésí ayé táwọn ń gbé bó ṣe hàn sí wọn ò ní wọ́n ń gbé kò sí nǹkan kan tí wọ́n mọ̀ nípa Islam tọ̀ ní kúkúrú lórí eléyìí aṣàfi sọ́dọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala oníbèèrè ká tún béèrè wípé ǹjọ́ lẹ́tọ̀ fún wa kí a sọ ìtàfimá yọ zakatul fitr jaka ká sọ́dọ̀wó eléyìí lẹ́tọ̀ rárá nínú àwọn ìpèpè ìpèpè láabi èyí kò dáa tó gbòde kan lẹ́nu òun náà ni pé káwọn èèyàn máa sọ wípé káwọn èèyàn ó máa fi owó yọ jáka zakatul fitr eléyìí ó lòdì sọ tó ń bẹnu ọ̀rọ̀ ọlọ́run ó lòdì sí ti ń bẹnu súnnà ó sì lòdì sí ti ogun àwọn àfáà lólé lórí akálàṣe ó ń bẹnu ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ní inda tí làlórí bá dé taari wípé kò sọ́nà àbáyọ tí bí ká fowó ṣe wọ́n ní kò sí láìfí bẹ́ẹ̀ kí ló wá dé tẹ́ ń gbé hukumu darura lé aslul hukm ìdájọ́ òpìlẹ̀ ìwà tí ìwà tí ò dáa ni ìwà àwọn tí wọ́n fẹ́ bojú ẹ̀ tábẹ́ dẹ̀sìn lójúrú ni ìwà àwọn onífẹ̀ẹ́nú ni kọlọ̀nkọ̀ ṣọwà ń bẹ̀. al'aslu ìpìlẹ̀ níbi zakatul fitr o náà ni kí a fi kíni ṣe o kí a fi ó yàtọ̀ sí zakatowó zakatowo ni pé ẹjá fáwọn yẹn ní nǹkan tí ó sọ àwọn náà dọlọ́rọ̀ kó tó di pé ọdún mi ò dé ṣùgbọ́n nítorí ọjọ́ ọdún gangan kan lè rí tí wọ́n jẹ kìí ṣe kìí ṣe pé torí pé ká lè di anábì ní ogunuhum ani su'al níjọ ọdún yẹn ká má lè máa tọrọ ó tó fi jẹ́ pé ta bá wá gbé zakatul fitr pé jẹ́ nǹkan tí wọ́n bere béèrè lọ́wọ́ rẹ̀ lọ́dọọdún náà fásitì ma ń sọ náà ni sísọ jákà zakatul fitr polongo wípé owó ní fi nǹkan tó burú já tó takọ̀lá bóòlẹ́ ti sọ ìdájọ́ tẹ́ fẹ́ sọ di ìdájọ́ pẹ̀lẹ̀ so ẹni tó bá fẹ́ yọ jákà galibu kú ti alibẹ̀lẹ̀ oúnjẹ táwọn tó wọ́pọ̀ táwọn ará pàápàá jùlọ oúnjẹ tó ṣe wọ́n múdù mẹ́rin lórí ẹni kọ̀ọ̀kan hádà wọ́n ọ. oníbèèrè ká tún wípé obìnrin kan olóyún kásọpọ̀ gboyún kò ní yìí lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà wá kọ ó kúrò kòkulẹ̀ sífẹ́ ni tí wọn ò kulẹ̀ ní gèlè rí tẹ́lẹ̀ wọn ò kulẹ̀ fẹ́ra wọn náà aslan zina ni wọ́n ń ṣe ó wá kúrò lọ́dọ̀ ọkùnrin tó kọ́ fún lóyún yìí ó wá fẹ́ tún ọkọ míì ǹjẹ́ ó nídìí kóbìnrin bẹ́ẹ̀ kó lọ ṣẹ̀rí àkọ́tù àbí kó lọ sí kọ́ọ̀tù ti ayé láti lè gba ìyọ̀ǹdà pòun tún lọ́kọ míì àkọ́kọ́ nínú ṣẹ̀ríà islam ṣẹ̀ríà islam ò tí kà sí ẹni tó lọ́kọ ẹni tó ṣe zìnà tó já sóyún òní kò tí ní igi lérí islam yóò ní kó tún igi ṣe ilé yóò bùkátà pé yóò lè tún lọ gba òfin kan ìwé kan ní kóòtù torí pé nípìlẹ̀ gan kìí ṣe ìyàwó irú ẹni tó fún lóyún ẹ̀ nínú islam àmọ́ tí wọ́n bá wá ń kẹ́fìn pé ẹni ẹ lè fẹ́ máa fapá jánú bákan wípé ìyàwó òun ni ó lè gba kóòtù lọ kó sì lọ ṣàlàyé wípé òun iṣẹ́ ìyàwó rẹ̀ kò lẹ́tọ̀ọ́ kankan lórí òun kò sanwó kankan lórí òun ó kà òun lóyún ni ṣerúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti lọ lọ́kọ mi tọ́pẹ́ ni ẹ náà ni ó sì padà wá fẹ́ kan tún igi kan so igi lọ́nà ẹ̀tọ́ ṣùgbọ́n ọmọ tí wọ́n bí òun lórí oyún zina tí wọ́n sì nímọ̀ nípa ìdájọ́ ọmọ tí wọ́n bí ọ̀hún ibnu zina waladu zina olúfẹ́ ọmọ bẹ́ẹ̀ hádàwọ̀ náà àlà oníbèrè tún bèèrè wípé ẹni tí wọ́n kọ̀ sílẹ̀ tọkọ́kọ̀ tó wá tún fẹ́ lọ́kọ míì ṣígbà tó bá fẹ́ lọ́kọ míì hùn só tún pọn dandan káwọn èèyàn tún péjọ nígbà kan bá ń ṣe wà límọ́tò nìkà àbí ọkọ àti wàlíyù nìkan ti tó àkọ́kọ́ obìnrin tí wọ́n pọ̀ sílẹ̀ tó ti parí ìdá rẹ̀ tó bá fẹ́ gbogbo ìlànà tí èèyàn fi máa ń na òun náà ní kò tẹ̀lé eléyìí ò túmọ̀ sí wípé tó bá wù tí ò fẹ́ pa láriwo kò sí láìfí ń bẹ alákùdù akùdù nìkà ó dúró lọ́tọ̀ wàlímẹ́tù nìkà òun ti wáyé wọ́n èpèrò síbi akudu nìka wàlíyù àwọn tó jẹ́ dandan kan wà ń bẹ̀ àwọn yòókù tán bá wà ń bẹ̀ wọ́n kà wà ń bẹ̀ ìwà ń bẹ̀ wọn kò ní kí kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ àìmọ́sí ń bẹ̀ wọn kò ní kí ìgì ó sọ àwọn tó jẹ́ dandan kan wà ń bẹ̀ aliwali ẹni tó jẹ́ aláṣẹ obìnrin tó fẹ́ bákan náà ẹni tí wọ́n fẹ́ fún lóbìn tí ṣe alkhọ́pẹ̀ tí ṣe ọkùnrin bí o sì ti ń bẹ̀ tó bá lásojú sílẹ̀sílẹ̀ bákan náà ó kéré jù kárí ẹlẹ́rìí bí méjì alẹ́lẹ́ akọ́lì kẹlẹ́rìí wà ń bẹ̀ látara àbí eléyìí eléyìí ti tó gbogbo dáńsọ yìí ó lè má ju èèyàn bí mẹ́rin máa ọkọ́mọ́tò bẹ̀ ìgidi so náà ni ṣùgbọ́n tá wá so ìdí Islam ò nífẹ̀ẹ́ sí yìgì kọ̀rọ̀ yìgì kọ̀kọ̀ táwọn èèyàn máa fi mú fílẹ̀ pé ẹgbọ́ níjọ́ wo ni wọ́n fẹ́ra ìdí tó fi jẹ́ pé làbú dẹ́mínẹ́l wálímà kódà kó ṣe wípé ẹni tó ti lọ́kọ rí lọ́fẹ́ ṣe wálímà kó polongo wípé lánàá o mo so yìgì ìyàwó o tọ́bọ́ wá délé jọ kẹta bẹ́rẹ̀ dúkò ó lè pe àwọn èèyàn lẹ́nu jọ dánú so wẹ́n tó bá ti gbọ́ náà wọ́n mọ̀ kò ti níyàwó kí wá ṣe pé dandan kí èèyàn pé rí ó lè jẹ́ pé wọ́n bẹ èèyàn díẹ̀ náà ni ló àwọn èèyàn díẹ̀ náà wọ́n mọ̀ sọ fún gbogbo àwọn èèyàn so ó lè ṣe níwọ̀nba náà ṣùgbọ́n ká ṣe káyé lè fi mọ̀ di ẹlẹ́tọ̀ ara ni lọ́wọ́ ara ìbéèrè tún sọ wípé ǹjẹ́ alẹ́ kírun sọmọ tó ṣe wípé ó ti pé ọ̀rọ̀ àwọn afá ó kún sọ́nà méjì asọ́kọ̀t náà ń pòrò ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò tẹ̀sùn wallahu a'lam òun náà ni wípé wọ́n lè kí sí wọ́n lè kírun sí ọmọ náà là nítorí hadith afáwọ̀ al-Mughira bin Shu'ba tó wáyé lérí ẹ̀ pé a lè kírun sí ọmọ tí wọ́n bí lókùnmọ́ kírun sí lára oníbèèrè béèrè wípé òun rìnrìn àjò òun wá dúró nílùú kan fún odidi oṣù méjì in tó sì fa ni pé kìí ṣe pé bí tó ń lọ nìyẹn ìgbà tí wọ́n ti ṣe náà pé ọkọ̀ ò lè ti ìlú kan bọ́ sí ìlú mi òun ló ṣeun mọ́ ìlú tó ń ti dúró fóṣù méjì ṣé òun sì lè mọ́ kíkọ́ sùúrù lọ́mbẹ̀ àbí òun ti dára alé ó dára alé o orí ìrìn àjò náà ni ó sì wà onítọ̀ kódà kọ́ gba odidi oṣù mẹ́fà kò mọ̀ kíkọ́ torí pé tí ó mọ̀ retí ni pé ìjọba bá ti tí náà owó jáde jáde ṣèyídà kò sí ìyapẹ́ lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn lórí ilé wípé onírin àjò ni onítàn yóò sì mọ́ kírun rìn àjò ẹ̀ lọ ọkọ ní tó ti lé nítorí àìgbọ́ra ẹniyé lẹ́yìn ọ̀rẹ́yìn ọkọ wa sẹ́ndì mẹ́sẹ̀jì sí wípé òun ti kọ́ọ̀lẹ̀ wọ́n ní ǹjẹ́ ìkọ̀sílẹ̀ òun ǹjó ó rẹ̀sẹ̀ wà lẹ̀bí wọ́n ní jẹ́rú obìnrin báyẹn só lè padà lọ fọ́kọ mi àbí láìsí wípé ó ṣe ìdà nílé ọkọ obìnrin tó palẹ̀ tó kúrò lé ọkọ tí ìsìpọ̀kọ ló kọ́ lẹ̀ abẹ́ àti ọkọ náà ló sì tún wà tó tó pé nínú ṣẹ̀rẹ́ Islam ọkùnrin ní máa kọ obìnrin sílẹ̀ tóbìnrin bá fẹ́ ṣe alkhulu alkhulu lọ́dọ̀ àwọn àfà kíkọ obìnrin lẹ̀ kóbìnrin ó fẹ́ gba ra rẹ̀ lábẹ́ àṣẹ ọkọ pẹ̀lú ìdájọ́ òfin òní adájọ́ ni wọ́n dájọ́ wípé yọ̀ǹda obìnrin yóò kóbìnrin yóò sì dá maharu tó gbà kó dá padà ìdè bí kéèyàn palẹ̀ ẹrù mọ́ kókó lé ọkọ kó wá sọ wípé òun ṣe kólò kólò kọ́ náà pẹ̀ alùkólò obìnrin wọn fi ẹjọ́ ọkọ yẹn yóò gbé ẹjọ́ ọkọ lọ sílé ẹjọ́ àbí kọmití tó bá mójútó ọ̀rọ̀ ìfẹ́ra ẹni tó jẹ́ kọmití tó bá mú ẹjọ́ ọkọ yẹn lọ́bẹ̀ wọ́n gbọ́ tíyàwó wọ́n gbọ́ tọkọ tó bá yẹ pé ká fira wọn lẹ̀

kí ni hálù tíyàwó yẹn wà súnmọ̀ bẹ̀yà ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò n tó sọ̀rọ̀ ìdí tó fi jẹ́ pé ọ̀rọ̀ wípé ibi tó ti ṣe ìdà àbí tó ti ṣe ìdà gangan kọ́ lọ́rọ̀ o ni hálù wo lọ́kọ yẹn mọ̀ pé ìyàwó wà nígbà tó ń sẹ́ndì mẹ́sẹ́jì pé kọ́lẹ̀ sọ́wọ́ ni ó gbúdọ̀ bí obìnrin yẹn léèrè wípé tọ̀ tó bá ti parí háìdì rẹ̀ jẹ́ kó tó sọ fún báyẹn pé kọ́lẹ̀ yóò tún sọ fún pé tó bá ti parí

so ọkùnrin yẹn ma máa hàlù olóbìnrin yẹn wà sí wípé ẹni tí ń tí ń ṣàhàìdì lọ́wọ́ lèyẹn sọ fún pé mo kọ̀ ẹni tó bá kọ obìnrin tóbìnrin ń ṣe nǹkan oṣù lọ́wọ́ dájú tí àbí obìnrin tó parí nǹkan oṣù tó bá lẹ́yìn kejì ọwá ó lè kọ̀ lóṣù mọ́ ó tún dìgbà mẹ́rin torí pé oṣù ó kíyèsí ìṣẹ́sí tóbìnrin yìí wà tó fi ló ń kọlẹ̀ ó lè kọ látọ̀nà jíjìn náà kò sí láìsí bẹ́ẹ̀ lókùrúgbà tó ti jẹ́ wípé èdè ara wọn kò yẹra wọn ó sì lè ṣe ìgbà náà nílé wọn bẹ́ẹ̀ ìbéèrè wa ni pé sóbìnrin yẹn sórí lọ fọ́kọ bẹ́ẹ̀ ni tó bá ti dájú wípé ó ti parí rẹ̀ lọ́dọ̀ ti irú kíkọ báhùn sí ní ká má gbára lé yẹn nìkan kẹlẹ́rìí tún torí pé déwájú dẹjọ́ ó lè sọ ni kò send message yẹn هذا والله أعلم wọ́n bèèrè wípé kí ló dé tó jẹ́ pé ní sọ iye gbèdéke táà máa ń yọ ní zaka kéèyàn máa ní kátó yọ zaka kí ló tó fi ma ń atọ síra wọn ní àwọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ tí ma ń yàtọ̀ kí ló fà torí 85 gram of gold and 595 gram of silver òun náà ni kò yàtọ̀ ní gbogbo ayé kí ló wá dé tó fi jẹ́ pé owó ìmọ̀ ń yàtọ̀ ní orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ìbéèrè yìí ìdáàtọ̀ ma níwọ̀n náà ni inshallah in tó ni wípé 85 gram of gold in táwọn afọ́ ma ń ṣe ni wípé ó convert ẹ̀ èlò ní ní sẹ́mọ̀ wípé tẹ́yàn bá ní 100 dollars í ṣe 100 naira ní jẹ́bẹ̀ náà ní torí pé owó nílùú kọ̀ọ̀kan àwọn owó wọn lọ so 85 dollars 85 gram of gold ó ti ní iye tó jẹ́ nù dọ́là kò á kó pé iye tó jẹ́ nù dollars ó jẹ́ nínú tàbá sí tó fi máa ń yàtọ̀ síra wọn ní orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ oníbẹ̀rẹ̀ tún bẹ̀rẹ̀ wípé àwọn ìbéèrè òun lọ báyìí wípé ǹjẹ́ ká fi ọwọ́ sí etí nígbàtá bá ń pè rùn sẹ́nu ẹ̀kọ́ ìrùn pípè ló wà nínú táwọn àfáàfẹ́ adab ní tí sì ń fa wípé kí ohun yẹn kó lè jáde dáadáa bẹ́ẹ̀ni oníbẹ̀rẹ̀ tún bẹ̀rẹ̀ wípé ṣé ni wọ́n ní kéèyàn ó fi omi sínú ó dájú kéèyàn lo èso lọ bóyá bẹ́ẹ̀ bóyá ń tí oníbèrè ń bèèrè ó ní wípé kéèyàn ó fi omi sínú ó dájú kéèyàn ó fi èyíkéyìí nínú èso tí ì bá ṣe dábínú pàápàá jùlọ àrọ́pù tútù bẹ́ẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ omi ó lọ́lá ju èso dàbínù tútù lọ là èso dàbínù tútù ní àkọ́kọ́ tí ò bá wá sí omi ó dáa ju èyíké inú àwọn èso tó kù lọ ìwọ ni ápù ni ìwọ nígbà kéèyàn bá ti rọ́ dàbínù tútù àbí dàbínù tó súnmọ́ kéèyàn ṣe kíni o kéèyàn lómi ó súnmọ́ kó ṣe pé èyí tí onítàn sọ náà nìyẹn adáwọ́lọ́wọ́ àlọ́ oníbèrè kan bì lè jẹ́ pé ìbéèrè yẹn ó lágbára díẹ̀ ẹni kí ó bímọ tí wọ́n wá lọ sun òbí olúbí ọmọ placenta tán sun náà tí wọ́n jò tí wọ́n tó fi nǹkan ma kọ ma lò tí wọ́n ní kí ìyá náà ma lò kí ni Islam sọ lórí ẹ̀ ó jẹ́ ká ti Islam sọ lórí àkọ́kọ́ náà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí di nǹkan oṣù gbà tí ọ̀wà ilẹ̀ sí a lè sọ pé ẹ̀jẹ̀ nǹkan oṣù kágún ó jẹ́ pàwọn mí ṣe gbogbo àwọn kan ẹnà jásà ní ẹgbẹ́ ní Islam ò sì ní kí a wá ìwòsàn lọ síbi ẹgbẹ́ ẹni tó bá bẹ̀rù Ọlọ́run kó lè máa ṣerú àwọn nǹkan báyìí Ọlọ́run ǹjẹ́ mùsùlùmí ṣé èèyàn lè fún ẹni tí èṣe mùsùlùmí lókùn adìẹ pé kó lọ jẹ tó bá béèrè fún bó wọn jẹ àríwọ́ má gbé fún tó bá wá sọnù tó bá lọ mú bẹ́ẹ̀ tọ̀ àwọn ọ̀tẹ̀ wọn lọ máa tó fi lọ mú bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ béèrè wípé sẹ́ẹ̀rí wà fún wọn bá ń ṣe ìkọ́mà ká sọ pé kọ́mà ti sọ́lá lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ wọ́n lè sọ lẹ́ẹ̀kan oníbèrè bèrè wípé gẹ́bà ti mọ̀ wípé ayé ẹgbín oní toilet ilé ìgbàṣẹ̀ kìí ṣe ibi tó mọ́ tó wá tọ́ kí ẹ̀mọ̀ sàrọ̀ alámbẹ̀ toilet ó yàtọ̀ sí toilet ibòmí ń bẹ tó ṣe wípé toilet ni ilé ilé ìwẹ̀ náà tún ni ẹ̀rí pẹ̀lú àwọn toilet bẹ́ẹ̀ bẹ́yàn bá gbọ̀nsẹ̀ síbẹ̀ èyàn ò lè rí gbọ̀nsẹ̀ yẹn ọ̀nà rẹ̀ gan ó jìn níbi tó lọ bá tí èsì pé lẹ́lẹ̀ yẹn èyàn gbọ̀nsẹ̀ sí tí èsì sálángá tó wáyé pé toilet tó ṣe wípé ẹ̀yìn yàgbẹ́ bẹ́ ìgbẹ́ ń kán lẹ̀ wọ́n tọ̀ bẹ́ wọ́n ṣe kò lẹ́tọ̀ kíyàn ṣàrọ̀lá bẹ́ torí pé èyàn lè àtàláwòso bí nájàsà ẹgbẹ́ lè rí ìyàn lásọ ní rúbẹ̀ ṣùgbọ́n lọ́nà tán gbà máa ń ṣe tọ́ílẹ̀tì nìsìn tí léèwẹ̀ máa ń wà ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà bí ìgbà téèyàn yàgbẹ́ téèyàn gbọ́njẹ̀ sínú pò tó wà lọ dànù ìjùmọ̀ ẹni tókù tó bá ti gbọ́njẹ̀ sínú klósẹ̀tì báyìí tó ibi tí ó lọ tí jìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tíbẹ̀ yẹn náà dẹ̀jẹ́ bí tó mọ́ kò sí láàfin bẹ̀ tọ́kàn bá ti lè balẹ̀ wípé ẹgbin ò lè tọ́lẹ̀tì àbí sálángá tó àmà àmàdájú wípé kò síbà rí fẹ́ ṣe táà ní farakẹ́gbẹ̀ kéèyàn kegbe sàlùwàlá nínú tọ́lẹ̀tì rẹ̀ wọ́n ní sẹ́ni tí ó ń só lè fi nínú àwẹ̀ bẹ́ẹ̀ ni eléyìí ò kí ni kò bá àwẹ̀ jẹ́ ìbéèrè wá ń ń bì ká tó máa tẹ̀síwájú ìbéèrè yẹn ó ń sàn pààrà ni so inṣàlá a sọ ìwọ̀nbọ̀rọ̀ díẹ̀ lérí ẹ̀ o náà ni ìdájọ́ lérí wípé pẹ̀lú tí ń ṣẹlẹ̀ níta covid-19 ọlọ́run kó dáàbò rẹ̀ bù akọ́ máa sọ wá mẹ́ inú salatul Eid ìtúnú àwẹ̀ bó láti fẹ́ ṣe a lọ kírun ní ìdí ni àkọ́kọ́ náà yóò ṣe é ṣe pẹ̀lú òfin tó wà nílẹ̀ òfin kó lé ó gbélé sóníkàlùkù kírun ìdí rẹ̀ nínú ilé ni àbí ó ti lọ náà eléyìí iṣẹ́ tá dára wa láàmúlé lórí àwọn àfáà wọ́n ti sọ̀rọ̀ lérí ẹ̀ àwọn olùmọ̀ wọ́n ti sọ̀rọ̀ lérí ẹ̀ bí kìí ṣe bí ká tún pààrà ní tí àwọn olùmọ̀ tí wọ́n sọ so lè ní ìjọpá àwọn ìbéèrè ní ìbẹ tó ń pààrà táwọn àfáà ti sọ mọ́ká tó tún sọ ní bá bí tẹ́kra ká lè fi tún gbàgbọ́ yé rẹ̀ sílẹ̀ àkọ́kọ́ ìkìlọ̀ àwọn tó bá jẹ́ almasalatul ijtihadiyya masala tó bá jẹ́ masala táwọn olùmọ̀ tí wọ́n sì gbìyànjú láti lè mú kí ní kí mùsùlùmí ó ṣe torí pé kò gbúdọ̀ wá burúburúburú èyíkéyìí nínú ìṣesí mùsùlùmí bá bára wa bó ti wulẹ̀ kó lágbára tó àwọn afá gbúdọ̀ sọ wípé kí ni kí mùsùlùmí ó ṣe ìmọ̀ ní tó ṣe wípé ó lẹ́rìí gbógì táàrẹ́rìí tọ́ka sí fún gan gbógì nínú kùránà àtàdé àti súnà àbí in tó ṣe pé a rí ẹ̀rí tó ìdí ni tó jẹ́ gbá tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀rí tó súnmá ó súnmọ́ ojú tó ní kálukú fi ń wo ẹ̀rí tó súnmá ó lè yàtọ̀ ìyẹn pè ní masalatu ishahadiya ń lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá farabalẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tó pé gbogbo nǹkan yẹn ó ń lọ ní sísẹ̀ntẹ̀lé ni gbogbo ẹ̀ ló lálàyé gbogbo ẹ̀ ló lẹ́jẹ̀wọ̀n tí kankan takora wọn kí ló dé táwọn fi fẹ́ máa ṣe mà lórí masala yìí èyí tó ti ju yín lọ́gán ó ti ṣẹlẹ̀ táà sọ̀rọ̀ lérí ẹ̀ alàṣẹ̀bí lílmìsà lápòjúwe ẹni tí wọ́n fi rinlẹ̀ wípé àìsàn kòrónà òun ló pa á àìsàn corona pẹ̀lú pa kò sì sí àwọn tó wá wà nítòsí rẹ̀ wọn ò ní nǹkan tí wọ́n lè fi dáàbò bóra wọn jẹ́mọ́ ṣé wọ́n ó kírun sí la àkọ́kọ́ náà ṣé wọ́n ó wẹ̀ ṣé wọ́n ó kírun sí la tí ò bá sí táwọn yẹn lè lò láti fi dènà yìí wọ́n ọ̀rọ̀ kòrónà yìí ó yí ọ̀pọ̀lọpọ̀ bó tilẹ̀ jẹ́ pé kò sí nítorí ó sẹlẹ̀ gbogbo ẹ ti ní ojúpọ̀ lọ́dọ̀ àwọn àfà wọ́n sọ̀dájọ́ ṣùgbọ́n nǹkan mìí bẹ̀rẹ̀ pé bọ̀rúrà tó bá wáyé yóò yí nǹkan tí gbogbo á ti yóò yí padà ìwá yí padà yẹn náà táwọn afẹ́fẹ́ wá ń sàlàyé ẹ̀ ká mọ̀ gbárata táyọ̀ àlà ìgbárata ìmọ̀lèyàn fi gbárata àti kéèyàn ó máa kíyèsí àwọn ẹ̀rí àtàwọn àlàyé táwọn àfáà bá ṣe kìí jẹ́ bẹ́ẹ̀ kíyàn máa sọ ó ti lè jẹ́bẹ̀ ó bí ti báwo àwọn tó mọ̀ nípa al-fiqh islam tí wọ́n bá ti sàlàyé pé báyìí báyìí báyìí tí nǹkan báyìí bá wá rí báyìí o kò rí báyìí tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi gúnlẹ̀ síbi ìdájọ́ ní táwà lè ṣe irú ẹni tí àìsàn kòrónà tó pàǹtì táwà gbénu sáré ta síbẹ̀ sẹ́yẹ túmọ̀ sí pé ọlọ́run lè foríjì tó bá jẹ́ pé èèyàn dáadáa láti tọrù rà ààlé torí wípé a fẹ́ kírun sọ̀látùl jánásà sókùlá kẹ́mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ̀nà àwọn afọ ìdájọ́ wá lórí àwọn kan gbogbo kìíní yìí ló ti ní àwọn ìpìlẹ̀ nínú usul tí kìí dojúrú ọ̀rọ̀ nípa ṣé akírun nínú ilé àbí àfi ilẹ̀ irú ọ̀rọ̀ báyìí bá ti ń mú láàrin mọ̀ dàrú ọ̀dà ká lọ tá a fẹ́ gbẹ́sẹ̀ lé lórí àti àwọn àfáà kọ́lọ́wọ́n bá kọ́ bá kẹ́ wọn tí wọ́n sọ wípé pẹ̀lú bíta ṣe rí táà ní kí ìrun salatul Eid ní pápá àti ní àwọn mọ́tàlásí ńlá pé kíkó wá kòkì nínú ilẹ̀ ìwọ àti ẹbí rẹ ẹkì ẹkì rákà méjì ẹkì bá àti máa ń kírun ọdún ẹ má fi kútùbà ọ̀rọ̀ kan nìyẹn nínú àwọn àfáà ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì àwọn afẹ́ lẹ́ẹ̀kejì ọgbẹ́tọ̀ nígbàtí tọ̀rúra ti ṣẹlẹ̀ tó ti fẹ́nà tẹ́nìkan kò lè jáde lọ gbangba láti lọ kírun sọ̀látù lẹ́yìn ó ti lọ náà nìyẹn ó ti lọ náà ni

pé kákìrìn nínú ilé wa a sì nínú àwọn àfà tí wọ́n nílà pé ó ti lọ náà ní tí ogun wọn náà sì dúró lérí àwọn ẹ̀rí tó wọ́n sí wọn ṣùgbọ́n tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé ṣé wọ́n ń jà ní wọn já masala tún ìṣèhàdìyà masala ìṣèhàdìyà ni wọ́n gbúdọ̀ sọ fún umma kí ni wọ́n ṣe wọ́n gbúdọ̀ jọ àlèúmà lẹ̀ bó ti wulẹ̀ kí condition kó ṣe kí ni ò kò burú tó kí ni tí wọ́n gbẹ́sẹ̀ lé kò kú sí pé kòrónà ṣẹlẹ̀ láyé ànábì sálàsálà táwa sọ pé lójú ayé ànábì o níjọ́ nígbà tí kòrónà náà ṣẹlẹ̀ àwọn èèyàn lọ kí wọn nínú ilé ni o àbí wọn ò kí láyé Abubakar kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé Umar kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé Uthman kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn olùmọ̀ tán wá dúró lórí ni pé ẹni tí kò bá ìrun eid ẹni tí ò bá bá ìrun eid masalan ó kún sọ́nà méjì ẹlòmí ń bẹ ó mọ̀ọ́mọ̀ látara àìkàkún sínú eid fi bọ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tó so látara àdí eléyìí ṣé ń tọrọ rẹ̀ bá wá rí báwọn tí yóò padà lékó máa lọ bá náà ni ìdí ti bọ́ ọmọ lọ́wọ́ lọ́dún náà ni àbí yóò ṣe kí ni o àbí yóò kí ìdí un ṣé yóò kí ní mẹ́rin ni ṣe yóò kí ní méjì ni àgbò ní ó ṣe ṣe èyí ni a rí ọ̀rọ̀ àwọn àfà púpọ̀ lérí èyàn lórí ìyẹn wá ni a mọ ìdájọ́ tó ní kòrólà náà lé orí ìyẹn ni àwọn àfà gbélé pé tó bá lè jẹ́ wípé ẹni tí ó bá irun int lè sọ wípé ó lè padà sílé kó lọ fi kíráka méjì kó kí bá ti ń kí ìdì náà láì ń a jẹ́ wípé tí ìdíwọ́ náà bá mú wa táàrí ìdì kí kóníkálukú náà kí ní àdákíní àbí ní jẹmọ́ pẹ̀lú òun àtẹ́bí torí pé ìdájọ́ òun òun ló fa ojú tí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àfáàfihàn kábẹ̀ látọ̀dọ̀ al-a'immatul arba'a àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù abu hanifa al-imáàmù malik al-imáàmù ash-shafi'i àti al-imáàmù ahmad bin hanbal rahimahumullah rahmatan wasa kọlọ́nkọ́ ká níbì ní gbogbo wọn fi sí ni ọ̀rọ̀ tó ní kòrónà kò ní pín ṣùgbọ́n láti wọn ó ní ìpìlẹ̀ ibi tá a fẹ́ fi wọn kòrónà nígbàtí yẹn ti pín lérí wípé ǹjẹ́ ni tí ò bá bá jẹ̀ mọ́ ọdụ ọdún tó lè dá kí àbí ò lè dá kí ó lè dá kí kò lè dá kí ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ eid Imam Abu Hanifa rahimahullah rahmatan wasi'a àwọn sọ wípé ìrun eid ìrun eid yẹn tẹ̀ríun wípé ọ̀ranyàn lọ́dọ̀ imamu abu anifa àwọn sọ wípé wájíbà sọ̀látùl eid wájíbà wọ́n nínú eid ọ̀ranyàn dẹ̀dẹ̀gbà òní ìtàbí wípé ní ọ̀ranyàn dẹ̀dẹ̀gbà òun òun náà ni pé wajibatun ala al-a'yan ọ̀ràn èèyàn everybody ọ̀ràn èèyàn ló jẹ́ lórí everybody tó sì ti lásìkò ẹ̀ lọ́dọ̀ imam Abu Hanifa lọ́dọ̀ al-imam a sì tún ráwọn míì náà báàdù ṣàfíìyà táwọn náà lọ sí ṣùgbọ́n kìí ṣe gbogbo wọn ṣùgbọ́n àwọn tó gbajúmọ̀ jù hanafiya àwọn sọ pé irun eid wípé wájibà alẹ́lẹ́ àyà ọ̀rọ̀ yàn ló jẹ́ lórí everybody àwọn náà sì ti mọ̀ tí wọ́n gbára lé pé tó fi lè mọ́nà sallallahu alaihi wasallam àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù gan káwọn náà jáde àwọn kan náà gbára lé pé tí ìbá ti pọ́jọ́ ọ̀rọ̀ yàn dẹ́dẹ́ gbà lórí everybody anábì òní sallallahu alaihi wasallam anábì òní sọ tó tó bá bákan náà aṣàfihàn wal malikiyya àwọn sọ wípé annaha sunnatun mu'akkada àwọn ní súnnàtù mu'akkada pé kìí sọ̀rọ̀ yàn ṣùgbọ́n súnnà kan tí wọ́n kà pamọ́ òní àwọn alhanabila àwọn sọ pé fardu kìfáyà ni fardu kìfáyà tó tó bá rẹ̀ jẹ́ fardu kìfáyà báàdù ṣàfihàn náà sọ bẹ́ẹ̀ fardu kìfáyà tó bá rẹ̀ jẹ́ fardu kìfáyà anilbaqi táwọn èèyàn mi ò bá ṣe kò sí láìfi bẹ́ẹ̀ in tó wá fa khilaf ìyapa ẹnu lórí ìdájọ́ yìí náà ni pé ẹnu àwọn àfà mẹ́rẹ̀ẹ̀rin kòkò lórí ìdájọ́ sọlátùl àwọn bíi mẹ́ta tí wọ́n lọ síbi wípé àwọn méjì lọ síbi súnátù mu'akkada almalikiya wa shafiya àwọn hanabila náà lọ sí fárídù kìfáyà wọ́n súnmọ́ra wọn ṣùgbọ́n hànàfíà nìkan ni wọ́n ṣe kí ni o làwọn dórí pé wájibátì alẹ́lẹ́ àyà ìdí nìyẹn tó fi jẹ́ pé almalikiya ashafi'iya alhanabila jùmúhùrù ni wọ́n jẹ́ lórí wípé ìrun eid kì í sọ̀rọ̀ yà sójú wa báyìí bí ìgbà tàbá ti á fún nídàjọ́ náfílà bí náfílà bá bọ́ mọ́yàn lọ́wọ́ èyàn lè sán padà torípa nẹ́bí sallallahu alaihi wasallam tí kìí á mú lẹ́yìn tó bá bọ́ mọ́ ànẹ́bí lọ́wọ́ ànẹ́bí tó ṣe gíní o ànẹ́bí ó sán padà so ìdí nìyẹn ìpìlẹ̀ yẹn ni wọ́n dúró lórí pé kò sí láì fi ń bẹ̀ tí ìrun eid ni tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ èyàn lè sán padà ìdí nìyẹn tó bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà sísan padà ó wà lè yàtọ̀ ṣùgbọ́n àwọn dúró lórí wípé èèyàn lè san padà torí ìdájọ́ tí wọ́n fún hukmu salatil Eid ṣùgbọ́n àwọn hanafiya táwọn dúró lórí wípé ọ̀ràn yẹn dandan gbọ̀n nírun Eid tó bá dẹ̀ ti lè jẹ́ ọ̀ràn yẹn tó lásìkò bá ń tó bá ti lè lọ ọ̀parí náà nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn tí wọ́n sọ wípé àní kírun lé tàbá wo ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n fi sí ibi ọ̀rọ̀ àwọn àràfíà ní ó tilẹ̀ jẹ́ páwọn olùmẹ̀sìn tán bá dúó lórí tọ́jà àfáà súnà àwọn èdó lórí mọ́sàbí tọ́rọ̀ bá débi ilé kódà ẹlòmí ilé jẹ́ pé mọ́sàbù Imam Ahmad bin Hanbal lọ́wà kó sì mú ọ̀rọ̀ àwọn hanafiya tó bá rí so ìpìlẹ̀ tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nìyí ìdájọ́ tàṣọ́wúrú kámọ̀dájọ́ yóò ní í ṣe pẹ̀lú ibi táfìsì ẹni tó bá dúró lórí ọ̀rọ̀ àwọn hànàfíyà lórí pé síta àbábá ìrun jímọ̀ ìrun ọdún àlédá padà ìdájọ́ rẹ̀ nípa ọ̀rọ̀ ti kòrónà náà ibi tí ó lọ náà ní wípé tí àbá ti láǹfààní àdíjáde o ó ti lọ náà nù yóò kò dọ́dún mi a sì gbàládá lọ́dọ̀ ọlọ́run tí pọ́lọ́ ńlá ní ọ̀rá ṣùgbọ́n àwọn tán bá lọ síbí ọ̀rọ̀ àwọn jùmùhùr aṣàfihíyà almalikiyya alhanabila ẹni tó bá lọ síbẹ̀ yẹn yóò rọrùn láti lè sọ pé kéèyàn bá bá irun ẹ̀yìn èèyàn lè san padà sísan padà yìí náà ni wọ́n wà gbé ìdájọ́ wípé ìgbà tí corona ń bẹ ń ta kún lé ó gbélé ká jáde dájú ṣáká àlèkí ní inú ilé wa náà so lábẹ́ ilé yìí ṣé kíkítà kí inú ilé wa yẹn ṣé kọ̀dọ̀ á ní àbí àdá á ní ẹni tí ó lọ kírun ní eid tí wọ́n ti kírun kó tó débẹ̀ tó bọ́mà lọ́wọ́ sí tó bá padà sílé tí ń dá padà ṣé ó ń ṣe ní kọ̀dọ̀ á ní àbí àdá á ní pàápàá jùlọ àsìkò yìí dì ó tí ì lọ kátó ìlọ nìyẹn o àsìkò tí lọ ṣé tí bá ń dá padà ń bẹ̀yẹn ṣé kọ̀dọ̀ á àbí àdá á ibi tí ìyàpọ̀ ẹnu ti wá nìyẹn lọ́dọ̀ àwọn hànàfíyà wọ́n ní tó bá ń dá padà ń bẹ̀ sí àdá án ni á pè ní àbí kọ̀dọ̀ án tí wọ́n pẹ́ kọ̀dọ̀ án pẹ́ pé àdá án òun la fẹ́ pẹ̀ wọ́n kò lè jẹ́ àdá nítorí pé wọ́n ti kírun ọ̀rọ̀ èèyàn sí ní pẹ̀lú ìdájọ́ táwọn fún yẹ ẹ̀ẹ̀kan náà láti ń kí lọ́dún tásìkò ẹ bá ti lọ ni tẹ bá sì ní ṣùgbọ́n wà fún àtúnwọ́n ní àdá ń wà kọ̀dọ̀ ó wọlé ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ táwọn ti fún wípé kìí ṣe wájíbà in tó fa ìyàpẹ̀lẹ́ àfààní ni coronavirus ṣùgbọ́n wọn wà gírí àwọn jùmhù bí tí wọ́n lọ ní wípé ìrun eid kìí ṣe sọ̀látùl eid lẹ́sẹ̀ tó wájíbà kìí sọ̀rọ̀ alìsí àdáhán alìsí kọ́dọ̀ àrídápadà in tó fa ọ̀pìnyà láàrin àwọn olùmẹ̀ẹ̀sìn lórí eléyìí nìyẹn inú tíra ni hayatul muhtaj ila sharh al-minhaj tí a fáwà ar-Ramli tí wọ́n kọ wọ́n ni wal murad annahu yustahabbu al-jama'atu wa annaha la tajibu ittifaqa wọ́n afẹ́ ni irun ink mustahabu ni wala tajibu ittifaq ní ọ̀dọ̀ àwọn ṣàfihàn kìí sọ̀rọ̀ yà so àìmájọ́ràn yìí o náà ló ń bí àwọn ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn olùmẹ̀ẹ̀sì tí wọ́n mú wá lórí ọ̀rọ̀ yìí nítorí wípé ìntọ́ ti bí ọ̀rọ̀ pé ṣé ẹ lè sá bẹ́ẹ̀ lè sá o náà ló bí ti ọ̀rọ̀ wípé coronavirus tó ṣẹlẹ̀ ìpìlẹ̀ yìí òun la gbọ́dọ̀ ti kó yé wa dáadáa òun nìkan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà tí wọ́n ní alisan padà wọ́n ní tí a bá wo àfáà Abdullahi bin Mas'ud àfáà Anas bin Malik radiyallahu kọ́lọ̀ ibi fi le tàbí àwọn afọ́ onímọ̀ usul fiqh láti lè pé ìṣe sí afọ́ Anas bin Malik ní delil sọ̀rẹ̀ ṣùgbọ́n a rí nǹkan tó súnmọ́ láti lè fi gbé ibi tí àwọn jùmhur tí wọ́n lọ wípé tí èyàn ò bá bá irun eid èyàn lè lọ dá padà kí ni ọ̀rọ̀ tí afọ́ Anas Malik atharu yìí wọ́n ni annahu kana yakunu fi manzili ibi zawiya afáwa Anas bin Malik onílé méjì ni wọ́n wọ́n nílé ní Basra wọ́n tún nílé ní Zawiya àyíkani tí wọ́n ò bá ti lè kírun ìdì ní Basra jama ahlahu wa waladahu wa mawali thumma ya'muru mawla Abdullah bin Abi Utba fa salla bi imrakatayn Zawiya àyíkani ba'id tó jìnà sí Basra tán bá ti wà ń bẹ̀ yẹn wọ́n ṣe kí ni o wọ́n á kírun ti wọn nínú ilé àfáwà abdulrazak bí isnadi sahih nínú musannaf ni wọ́n ti mọ́ọ̀rọ̀ ìwà náà àwọn hanafiya àwọn wò wípé kò lè jẹ́rìí nítorí wípé àfáwà anas bin malik wọn ò sí fọwọ́ Anas bin Malik wọn ò sí ní kíní o wọn ò sí ní Basra nínú ìlú tí wọ́n ti kí so ńgbà tí wọ́n ti wá sí ní Basra wọn nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ti kírun àwọn náà wá òpétọ́ ẹ̀díkà ó kírun ti wà àwọn Hanafiya sọ wípé ìyẹn ò tó ní tẹ̀líl èyí tí wọ́n kí àti lọ́dọ̀ Abubakar Umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sọ ṣùgbọ́n àwọn jùmúrù sọ pé tọ̀ mujaradun tí a fọ Anas bin Malik tó fi ṣe bámu kódà bó ṣe ìṣèhádù náà wọ́n rí wípé kò sí láìsí bẹ́ẹ̀ gbogbo wọn ṣe bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ ọ̀kan tọ́wọ́ á jẹ́ wípé nǹkan lọ́wọ́ á hàn náà wa táàfin lọ́ọ́ kí ní gbangba oníkálukú náà lè jíjẹ nínú ilé bákan náà lábẹ́ eléyìí a tún wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n fi síbẹ̀ àfáà al-Hafiz ibn Hajar al-Asqalani wọ́n fi síbẹ̀ al-Imam al-Bukhari àwọn náà fi síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ káàdì ẹ̀kẹ́gẹ́ bí màmù ṣe kí jùmúrù àwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀ wọn ni wọ́n fi síbẹ̀ àwọn tí wọn ò wá fi síbẹ̀ ní tí wọ́n dúró lórí ni hukmu salatul eid ìdájọ́ rẹ̀ wájíbà ọ̀ràn yẹn ni fún oníkálukú ìtọ́ bá dẹ̀ jọ́ràn ẹ̀yàn tí nǹkan kan bá ti wá so ìdí ni tó fi sheikh islam bin taymiya rahimahullah kọ́lọ̀ wọn bá allah subhanahu wa ta'ala kó bá wa kẹwa kó bá yọ ní sí wa nínú bí tí ọ̀rọ̀ wọn ó nídìí àlàyé afọ́n sheikh islam bin taymiya rahimahullah kọ́lọ̀ wọn bá kí ó bá yọ ní sí wa àwọn rí wípé anaman kana qadiran ala al-khuruj ila al-musalla laysa lahu an yusalliha fi al-bayt afọ́n sheikh islam bin taymiya rahimahullah wọ́n lẹ́ni tó bá lágbára láti lè lọ kírun eid tó wá fi falẹ̀ tí tán fi kírun eid ta tí ò lọ tó wá ẹwọ́ jẹ́ kí tèmi inú ilé wọ́n ní là wọ́n ní kò lẹ́tọ̀ kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n tó bá ṣe wípé wa man lam yakun qadiran ṣùgbọ́n tí ò bá ní kápá ka an kana mahbusan bóyá nìkan bí wọ́n dì mọ́lẹ̀ ni àwọn maridan àbá rẹ̀ ló ń ṣe táàrẹ̀ yìí ò lè fún láyè láti lè jáde àwìmúra á àbóbìnrin tó yẹ pé láti ẹ̀sẹ̀ tí ó lè kúrúj kò ní kápá láti lè jáde fa iná oyù sọ̀líha arba araka àti filbẹ̀ àfọ́ṣẹ́ islam ní tẹ́mi arasmọ́lá wọ́n ni yóò fi kíra ká bẹ́rin nínú ilé ẹ̀rì pé tiwọn tó yàtọ̀ kí ìdáhà sọ pé yóò fi kí arba araka àti ìtumọ̀ ni pé àwọn dúó lórí ọ̀rọ̀ àwọn hànàfíyà ìbẹ̀ṣẹ́ islam ní tẹ́mi àfọ́ lọ́bi jẹ́ pé àfọ́ àmì sọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ jùmúrù kì í ṣe bẹ̀ni sheikh islam tẹ̀mí àlọ́ kódà kì í ṣe bẹ̀ni sheikh ibn Uthaymeen kì í ṣe bẹ̀ni wọ́n lọ kódà rí àfà nínú àwọn tó a lè pè ní udu aihatu kibarul ulama ní mamlakatul arabiya ti saudiya àfọwà sheikh abdullahi ibn Khunaym uh, lórí ìdí saudi arabia

kàkì bẹ́ẹ̀ tí ò ní ní kútùbà nú bó tẹ̀lé pé àwọn kan náà wọn ṣàfihà àwọn tó sọ wípé èèyàn tún lè ṣe kútùbà àti tẹ́kọ́ ìjàmọ́ ẹ̀lẹ́kì káàtọ́ àwọn tó tún mú ìhùn náà ìrúpa rí náà ọmọ ìyá kàtà pé wípé níbi táwọn wà ní tí àwọn ìmọ̀mù ló sọ ní wípé kí oníkálukú kí ní àdúgbò wọn mọ́tàṣí àdúgbò wọn kí wọ́n ṣe kútùbà náà táwọn náà bá sọ wọ́n rí bí fíà sọ ní ìdókè mọ́sálà ti hadiya afọ́wà Suleiman Ruhaili kọ́nà ọba kọba akẹwọn àfíìdọ́lọ́ wọ́rọ̀ àwọn ní mọ́sálà bó ṣe rí yẹn kò yí ṣe mọ́sálà tẹ́nìkan wà á máa bẹ́ẹ̀ nìkajà lórí tó bá mú nínú ẹ̀ ibi tá conclude ọ̀sìn yẹn yẹ kí ṣe mọ́sálà tí ẹnìkan ó máa bẹ́ẹ̀ nìkajà pé ṣùgbọ́n ní mamlaka alfatawal an tó jẹ́ gbogbogbò tíjọba ojú ọ̀nà lèyàn wà bẹ́ẹ̀ yẹn ní iná ojú ọ̀nà lẹ́yìn náà ni èyàn wà nítorí pé masala tún ìṣàdíyà kò tó ń tí èyàn lè fi fànádẹ́ nìkan àbíkẹ́yìn ọba dáa rẹ̀ àbíkẹ́yìn ọfà rẹ̀ àbíkẹ́yìn ọsọ pé àìmọ̀kan rẹ̀ so tó ká ilé ni wípé tó bá di ọ̀rọ̀ tó tó bá bọ́ kúrò lẹ̀ mo nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ tíra ní àwọn lórí àwọn nǹkan yẹn torí pé nínú àwọn masáìl kìí ṣe kékeré tí àwọn olùmọ̀ tí wọ́n sì ṣiṣẹ́ wọ̀ lérí ẹ̀ ọlọ́run bá kọ́ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ so látara àbí eléyìí láàfi dá wa padà síbi kí ni ìpìlẹ̀ kìláàfù yẹn gan ìpìlẹ̀ kìláàfù yẹn ni wípé ẹnu òkú lórí ìdájọ́ sọlátùl Eid àìkọ ẹnu lórí ìdájọ́ sọlátùl Eid òun ló bí kẹnu ó mọ́kò lórí wípé ṣé tààtà bá Eid sàlẹ̀ sá padà wàbí táàlì tí wọ́n bá hànà wa láti mọ́kèé táàlì dákí ládàkí àbíjàmà nílẹ̀ wa so káwò látòkè wọn so àwọn olùmọ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ àti pìlẹ̀nú ó ti gbé àti pìlẹ̀nú ọ̀nà ó ti gbé so abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kò tọ́ wa sọ́nà so látara adé fatwa al ni ṣùgbọ́n ta bá ráwọn èèyàn kọ̀ọ̀kan táwọn kan bá sọ pé tọ̀ àdúgbò àwọn torí pé ẹni yẹn sọ pé ìmáàmù ló àdáhùn síbẹ̀ pé gbogbo mọ́tálásí àdúgbò kí wọ́n kí ládùgbò kan so ó súnmọ́ pé ìmáàmù yẹn báyá ọ̀rọ̀ àwọn ṣàfihà báàdùn mí ṣàfihà báàdùn mí ṣàfihà kí gbogbo àwọn ṣàfihà báàdùn so ti wà báyìí àwọn méjì fardu kìfàyà pé tábà bí fardu kìfàyà náà ni ìjọba eh, jẹ fardu kìfàyà náà wọn ká ti ṣe náà mi ò bá ṣe tọ́kọ̀tọ́ nígbà tó bá lè rí báyìí gbà náà fílẹ̀ kò jẹ́ ẹ̀dẹ́ kí wọ́n ìjọba yóò pàwọn kan ṣe ó ti parí káàkiri kò fílẹ̀ torí gbọ́dọ̀ àwọn hanabila fadlu kifaya so ìdí yẹn tó fi jẹ́ pé ìdájọ́ ìrun yẹn gangan ó sílẹ̀kùnlẹ̀ fún ishtihad ishtihad yẹn yóò ṣe wà mustamir ni kọ́lọ̀mọ̀ kó bá sọ àwọn olùmọ̀lẹ́sàn dáadáa wọn kọ́lọ̀mọ̀ kí ó sì jẹ́ àti ọdún ayọ̀ alimoyim ìdí tó ṣe pàtàkì kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó gbà lẹ́sìn lọ́wọ́ wa. náà nítẹ̀síwájú ìbéèrè oníbẹ̀rẹ̀ tún bẹ̀rẹ̀ wípé òun fẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ pé Ànábì sallallahu alaihi wa pé hadithi kí sòkòtò má kọjá kókósẹ̀ gbẹ́jọ́ ti ṣe pé

anábìrin jọ́ka yẹjúrò ìzára anábì wa sallallahu alaihi wasallam anábì ni irfa ìzáka bàtẹ́ ni yẹn lọ́wọ́n tààrí wọ́n ni abdullahi anábì ni kúnta abdullahi fafa ìzáka anábì ni fa ìzára rẹ̀ sókè ẹ̀rí wípé kìí ṣe pé gbèrada ni anábì máa wípé kò sí gbèrada ṣùgbọ́n anábì ni kò fa sókè sallallahu alaihi wa alihi wasallam so léè tó ń túmọ̀ sí pé kéèyàn máa sápa mọ́ sí pé ẹ mi ìṣègbéraga ọ̀rọ̀ kan nìyẹn kò sẹ́ni tó máa àbẹ́yàn má bèèyàn dájọ́ ni ó ti rẹ̀ká dó lórí zọ́hìr ó ní gbéraga ó sì tún sí ìsìbálẹ̀ ẹ̀yẹn dó lórí yẹn yẹn wà aslam ó fi hàn lọ́kàn balẹ̀ jùkú yàrá máa ẹ̀ màá máa wọ nílẹ̀ ṣùgbọ́n mi ìsìn ta ló wà yà tó ń jẹ́ Hakim Hakim a lè pè ní hakim láì ní fi alifu alamsi a lè pè ní hakim ṣùgbọ́n abdulwasi ká ní wasiu eléyìí ò lẹ́tọ̀ abdulhakim yẹn ẹ̀ ní sọ pé alhakim o hakim binakra ìyẹn lè pè yàn báyìí wọ́n bèèrè tún bèèrè wípé ẹni tìláwà kùránì bọ̀ tó bá friday ìjọ́ jumaa tó ti wá kà débi suratul kahf ṣé ti jímọ̀ náà ló kà ní àbí yóò tuntun kà àwọn lọ́wọ́ máa níyàn rẹ̀ o ìdí ọjọ́ ti náà ó ti bọ́ sí náà ìyẹn ti parí náà ni wọ́n lọ́wọ́ àlẹ́ àwọn èèyàn ni wọ́n lálùwà náà ò bẹ̀rẹ̀ látọwọ́ ó súnmọ́ tí ẹkùn tán gbàlẹ́ òní pé láti bàbá òun jáde láyé nígbàtí Ramadan tó di ogún ó sì ti gba àwẹ̀ méjìdínlógún ó wá fi ọmọkùnrin mẹ́ta ọmọbìnrin méjì ilẹ̀ ìbéèrè wa ni wípé ṣé ọ̀ràn yẹn ni káwọn bá san àwẹ̀ ń padà tó bá yẹ pé àwọn ó san àwẹ̀ yìí padà tó kù ṣé ọmọkùnrin nìkan ni ó san gbèsè àwẹ̀ yìí padà ni àbí àtàwọn ọmọbìnrin ǹjẹ́ ọmọ kan ṣoṣo nínú ọmọ ẹ̀ só lè fẹ́ kásá gbogbo kọ́ bá àgbáyé tó kù yìí bákan náà sáà lè bá ayọjá kà rẹ̀ àkọ́kọ́ bàbá yóò jà ọ̀rọ̀ kankan torí wípé ìgbà tó jáde láyé ààwẹ̀ èyí tí ọba láyé ọ̀jẹ́ náà ni ẹni tó wà láyé ni wọ́n ní ó gbàwẹ̀ tó ti aláwùmọ̀ yìí lá ó ti gba eighteen wá kú ní twenty now ó ti gba eighteen ó kú ní twenty méjì méjì tó kù lọ́jẹ́ ṣùgbọ́n anything látẹ̀yìn twenty tó ti kú ọ̀jẹ̀ yẹn mà so ẹnìkan nínú ọmọ náà lè bàgbà kọjá yẹn dán kí wọ́n pin gbà bàbá ìjàkan bẹ́ẹ̀ pin gbà náà ni làbá ṣùgbọ́n nìkan sọ méjì náà ni ẹnìkan sọ lè gbà ṣé wọ́n lè bá yan jákàá rẹ̀ rárá wọn ìbá ẹni tó ti jáde láyé wọn ìbá yọ jáka oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé gold téèyàn ní tí kò tí tó 85 grams bó ti tó 80 grams sí zakatu wọ wàkà ò tí wọ ó dìgbà tó bá pé 85 oníbẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ pé ṣé àbí sóun lè convert ẹ̀ flavour kó wọ́n yọ wallahu a'lam oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ṣé sùjúdù sáwí ṣe a lè ṣe sùjúrù sáwí níbi náfílà tàbá ń kírun náfílà bẹ́ẹ̀ tàbá lu bàdí àbí kọ̀bìlì tàbá ń kírun náfílà kò sí láti bẹ̀ a lè ṣe kíni wọ́ a lè a ṣe sùjúrù sáwí sólè ní àlàyé ní sókè nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbẹ́rẹ̀ àwọn èyí tá lè dáhùn mí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá dáhùn tá a bẹ́ẹ̀ látara pé àmọ́ ìdájọ́ rẹ̀ ó sì lè jẹ́ pé látara wípé àti rí wípé àwọn olùmọ̀ náà ti dáhùn ìbéèrè yẹn tó ti yé wọ́n ti dáhùn rẹ̀ káwọn tún máa tún pààrà ìbéèrè kan náà ó sì lè tún jẹ́ wípé bóyátọ̀ àsìkò kò sí àbí kó ṣe wípé àfilẹ̀ ká tún lè béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala eléyìí tí àwọn ìkọlọ́wọ̀n bá kí ó gbà níjọ́ sọ̀rọ̀ wa kí ó má ṣe lẹ́yìn ní ọkàn òkúta wa ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ̀dán lérílẹ̀ àwọn abẹ́lẹ̀ ọ̀hún fún àwọn afá tí wọ́n ṣe dààmú láti lè fi ìmọ̀ wọn láti fi bọ́ ayé nínú oṣù tá a wà yìí tí wọ́n tún fi bọ́ wọn tó sì bá tún lọ ọlọ́kọ̀ọ́mọṣẹ́ bá fún wọn lẹ́sàn dáadáa àwọn tó ń ṣe tafsirul Qur'an àwọn tí wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ ni àwọn tó ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ ìsinmi àwọn tí wọ́n dánumọ́jú lórí rédíò lórí tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ